èsì èèyàn ṣe máa bẹ̀rù kúrí rí ìdí rẹ̀ èèyàn ṣe ń bẹ̀rù ni wípé ẹ rí ọlọ́run ní ijọ́ kan lójúkojú nígbà wọn bá jíǹde ó mọ̀ bó ń ti ṣẹ̀ṣọ́ lọ́run ọlọ́run ṣàdálẹ́jọ́ rẹ̀ àbí bá ń gbogbo èèyàn ti ṣe láṣìírí ní ètò kedere níjọ́ kan èmi ní ń ǹjọ́ ń bẹ ara ẹ̀ alólérí yìí ń bẹ níbẹ̀ solomoni wí bí èèyàn bá ṣe ń ronú jáde nínú ọkàn rẹ̀ bá ń gan lòun pàápàá rí jésù kristi náà wí láti inú ọkàn èèyàn ni ìyó burú gbogbo ti jáde bíi ká pànìyàn ká jalè ká ṣe panṣágà ká jẹ́rìí èké ká pòókọ ọlọ́run lásán ká sànmọ́ rẹ̀ ní jẹ irọ́ pípa àti gbogbo míì yìí dáa láti inú ọkàn èèyàn ní gbogbo wà búburú ìwọ̀nyí ti jáde aṣàṣọ ènìyàn di aláìmọ́ ọkàn wa ti ṣe arí báyìí ọlọ́run dénìyàn láwòrán rẹ àmọ́ ènìyàn kọ̀ ọ́ lẹ̀ ó tẹ̀lé ṣù gbogbo ọkàn rẹ ṣàṣìn ẹ̀ṣẹ̀ èrè ẹ̀ṣẹ̀ rẹ ṣàn ní ikú bọ́kàn wa ti ṣe ṣe ó ṣe da láìmọ́nù bí kànga ìbá da omi inú rẹ̀ ní dùn bẹ́ṣẹ̀ bá ń bẹ nú ọkàn wa ẹ̀ṣẹ̀ náà láàmú ẹ̀ṣẹ̀ ń jojúmọ́ bá àti ẹ̀ṣẹ̀ ń rere kì ní da nítorí wíwú ọkàn wa ẹ̀ mọ́ èsì yéèyàn ti ẹ̀ṣẹ̀ máa ṣẹ̀ ń ṣẹ̀ nítorí wí kádàrá ni àṣìlẹ̀ ayé ọkàn wa padà kí mọ́ ẹlòmíì wí ká máa ṣe rere ní èyí yá padà àmọ́ bó bá ṣe báwọn ni èyí ṣe yin èèyàn ṣe máa wí wíkẹ́ má gbára lé aláàjì ó ti mọ́ kàdé nítorí wò náà lè rẹ́ni jẹ wòlíì ṣáyàwí gbogbo yà ń ṣe yóò dáa lójú àrùn ó dàbí àkísà eré àtàn lójú ọlọ́run èyí ṣe yọ̀ràn rẹ̀ ṣe ṣe rọ́ nítorí gbogbo ọkàn wa ni ìmọ̀ a lè mú pa àyòsí rere jáde láti inú ọkàn yòókù fẹsẹ̀ àbí a lè mú àkísà ẹlẹ́gbìn ń bẹ lérí àtànṣán gbogbo ẹ̀ṣẹ̀ yóò tó báyìí pàápàá èmi lálẹ́ á ṣe nígbọ̀n ká mú san gbogbo gbèsè ẹ̀ṣẹ̀ yìí abálémówó san kì í ṣeé ṣe owó pàápàá ẹ̀ mọ́ nítorí wọ́kànwọ́ ẹ̀ mọ́ ní ti gàṣíkíá owó ẹ̀ ṣeé ṣe èrè ẹ̀ṣẹ̀ ọ̀nà ní ọ̀run àpáàdì títí láéláé nígbà yà bá kú ọ̀run àpáàdì là ń lọ àmọ́ inú mi á dùn ọ̀nà kan ń bẹ kì ṣe nítorí iṣẹ́ rere yà ń ṣe àmọ́ nítorí orí ọ̀fẹ́ ọlọ́run ni ọlọ́run di ènìyàn ó sàn jìyà ẹ̀ṣẹ̀ yà bá jẹ òun pàápàá ni Kristi yóò ti ọ̀run sọ̀kalẹ̀ àbí bí ọmọ méke ó sàn dàgbà bí ọmọkùnrin kí bá lè wẹ gbogbo ẹ̀ṣẹ̀ àwọn Yorùbá gbàgbọ́ nù àbí tó ń tẹ̀sẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe bí a ó jẹ́ nìyó mọ́ kì í ṣàṣẹ̀ rí pàápàá nítorí kí lè jìyà ẹ̀ṣẹ̀ yá àbá jẹ ló ṣe wáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ṣẹ̀ǹdálẹ̀ alọ́lọ́run ti wí bá àbá ta ẹ̀jẹ̀ lẹ̀ kì í sì dáríjì ẹ̀ṣẹ̀ Jésù nìkan ṣoṣo ló àtẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ lérí igi àgbélébù òun ló di ọ̀dọ́ àgùntàn yòókù gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ pátápátá gbàgbọ́ kí tó di wópẹ́ jù fún ọ ilé ọ̀la lè mọ̀ọ́mọ́ bá ọ ewé ọmọ ẹ̀ṣàn fún ọlọ́kàn tuntun nígbà ọ̀hún ọlọ́run á gbọ́ gbogbo yóò jóun rere lọ́ọ́ máa ṣe nígbà ọ̀hún ọ̀ọ́lẹ́ gbọ́kànlé iṣẹ́ rere yọ̀ ń ṣe wí ní ẹgbọ̀ ọ̀la àmọ́ nígbà ọba ti gbàgbọ́ gbogbo yóò dáa lọ́ọ́ fẹ́ máa ṣe ní gbogbo ìgbà ikú ìníbọ̀ lérù mọ́ nítorí gbogbo ẹ̀ṣẹ̀ ló ti lọ ní ẹ̀ṣẹ̀ ọ̀hún èlé dí ojú ọlọ́run kúrò lọ́dọ̀ ẹ̀ rárá kì á sì dágìrì ìwọ ọmọ ọ̀ṣẹ̀dọ̀rùn nítorí wí ń pèsè àyè ilẹ̀kùn ayò ti gbàgbọ́ nísìnyí pàápàá